الله صلى الله عليه وسلم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أحسن الحديث كتاب الله وخير الهدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها إن كل مدفع في البدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة ó sábà sí àwọn tí ó ṣe ọ̀rọ̀ lọ́gbà láyé ó tó sábà sí àwọn tí ó ṣe wípé ìlú láti ẹgbẹ́ ìjẹ́ láàrin wọn nígbà wá sí àwọn ìṣèlúpọ̀ àti ìṣẹ̀lẹ̀ tí káàkiri máa fọlọ́ ọlọ́run ọba lábẹ́ gbogbo àwọn àjọṣe tá ń ṣe ọlọ́run ní ìkàṣe kọjá àti ìkàṣe lọ́wọ́ àti ìkàṣe wọn lọ́dọ̀ kó kàwá sí àti ìlàṣẹ wọn lọ́dọ̀ kó kàwá sí àti ìlọ́lọ́sí ìlọ́sí yìí ọlọ́pọ̀ọ́kà àti náà tó kàkiri ìpinnu òṣèlú ọlọ́pọ̀ọ́kà àti náà tí ọlọ́run ọba ó fẹ́ràn nínú òṣèlú ọlọ́pọ̀ọ́kà àti náà tí ó fẹ́ràn ọlọ́run ọba nínú òṣèlú ọlọ́run àti náà tí ọlọ́run ọba ó fẹ́ràn àlùjẹ́mẹ̀ nínú òṣèlú tó fi kàwá nínú àrùn tí yóò yọ kúrò nínú ọmọ àná òṣèlú kó ṣe bẹ́ẹ̀ fárọ̀ kó ṣe bẹ́ẹ̀ fárọ̀ òbí wa síbẹ̀ fáwọn ọmọ wa síbẹ̀ fáwọn ìyàwó wa síbẹ̀ fáwọn ọkọ wa síbẹ̀ gbogbo ìṣòro tábàlà èèyàn ní òru lọ́dọ̀ ọlọ́run ọba bí ẹ̀ bá tọrọ lọ́dọ̀ ọlọ́run tó tọrọ gbogbo ìṣòro láì jẹ́ náà ọlọ́run bò sọ pé a àyè yẹn ò tó pépé ta sílẹ̀ sọ bí ẹ̀ bá sọ de ọlọ́run bá ń tẹ̀lé ìlú ni kọ́dà bí ò bá ní gbà èmi sọ pé kí lóde tó fi tọrọ àti mùsùlùmí ti jẹ́ mùsùlùmí náà nítorí kó fẹ́ràn orí mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ قدرني ولقد نعلم أنك يكون صدرك بما يقول سورة آه، الهجرة يقال سورة الهجر يعني. آية الله àwọn ọlọ́run ọba mọ̀ pé ní táwọn kékeré ní àwa nàbí wọ́n sọ fún ọ pé òkú ìdájọ́ wọ́n sọ fún ọ pé magician wọ́n sọ fún ọ pé ẹni tí ó ń wọṣẹ́ lọ wọ́n sọ fún ọ pé wéèrè ni àwọn ọlọ́run ọba mọ̀ pé ọkùnrin ọkùnrin pẹ̀lú táwọn. كما تقول الله سبحانه فاستمتع بحمد ربك وكن من الساجدين fàtọmọ ọlọ́run ọba rẹ kó o sì dúpẹ́ fún kó o wà nínú àwọn tí yóò máa kẹ́rù ọlọ. tábàbíra wípé à èwo ló ti ṣe ọlọ́sìn ilé ìkẹ́ olè ìkẹ́ ìmájọ́ àkọ́kọ́ ayẹ̀ ẹ̀mọ́ ìjọba àwọn èèyàn ìjọba àwọn kan náà àwọn tòlábẹ̀rẹ̀ ní bàbá àwọn àfáàní ìgbẹ́ ẹ̀lẹ́ ẹ̀mí àpẹ̀lá ìlú sọ kò lómi kò sí ẹ̀sọ́ tó bá jẹ́ ẹ̀sọ́ pé bẹ́ẹ̀ ṣe lóyìn tó láwọn kan máa ń bẹ̀rẹ̀ tó ṣe pé jọba rẹ̀ ti ta fún un ìjọba sọ pé kó dùn ún yóò gbé kò sí tó wọlé mọ́ sọ fún un pé ó dùn mí mo kàn mú mọ́ra ni o bẹ́ẹ̀ táyì kò dùn mí òun ló bá kàn pé ó dùn mí ọ̀rọ̀ ìfá ẹni mo fẹ́ mọ́ ìfá ṣe ju tó ṣe lọ ṣùgbọ́n mo fẹ́ wá ìfẹ́ mo fẹ́ fi ọgbà ládàá àmọ́ pé kó dùn mí ó dùn mí o ó lè pàdé ẹni orí tó wọ̀n bẹ̀rẹ̀ kan ọdún láti jẹ́nà tẹ̀lé tí ó di pẹ̀lẹ́ yóò ju bẹ̀rẹ̀ ọlọ́run bá ń sọ pé a mọ̀ pé inú rẹ̀ ò dùn pẹ̀lú sanwó-dùn so tọ́lọ̀ bá ń acknowledge ọlọ́run ọba tó mọnú tó mọ̀ tán gbé wà lápọ̀jù náà alámù àwọn náà bá mọ̀ ànábì tó pé ju inú ẹ̀dá ọlọ́run sọ pé àpapá inú rẹ̀ ò dùn sí nǹkan bí kí wàá ní tèmi tèmi sí so èyí pìtẹ́ nìyẹn ibi tí dáadáa wà náà lè gbé ẹgbẹ́ bá nǹkan báyìí ṣe àwọn orí nǹkan tí mo ra ọlọ́run á ní kí nǹkan ṣe dùn ànábì yẹn bí mo lọ ṣe dùn nítorí wọn pàtàkì wà náà ọlọ́run ọba olùgbẹ́ wà ní àwọn tí ó pè kalẹ̀ tí i pé ń pébi látàkùn òun tí ìtò lè dákùn jẹ́ ká ní ọ̀rọ̀ ọ̀hà jáde pé tàbí inú òun lòun tí máa ní fọ́kàn balẹ̀. àmì ìdíwọ̀ wọ̀nyí láti wọ́n bá tó ayé ìsọ̀rọ̀ ìtumọ̀ ẹ̀yìn sára máa wò lẹ́yìn bá ń fi ìpè ìtinú yẹn ọ̀dọ̀ bọ́lọ̀ ń bá mú àwọn ẹpísóòdì ìdùnnà kan wá bí ṣe fi hàn gbàgbé ìrònú jẹ tọ̀ ẹni tọ́lọ̀ máa fi ìdùnnú tiẹ̀ sí ìjọsìn tó hadawa àdáwà tó kì í má ti fi jọ sí fún yàtọ̀ fún wípé ọlọ́run bó ba gbígbà mi jẹ́ lọ́kọ́ o fún yóò fún yóò fún balada sọlọ́n tó bá ní sọ̀tọ́lá pé ń jọ sínú rẹ̀ bá ti ń bàjẹ́ pàtàkì wí ní tó gbọdọ̀ rìsọ́ọ̀tì sí pé ó bọ́ ní subhanallah walhamdulillah ó yẹ náà sílá ó kí ọmọ kó ṣe sùúrù òun lẹ́sìn bẹ́ẹ̀ pẹ̀lú tí ò bá ti sin lọ́run láyéláyé kò lè pàtẹ́kùn mọ̀ kàtà nìkan depression kìnìkan kìnìkan ẹ̀hẹ́n òun kò lè pàtẹ́kùn because ọmọ mi tó ń sọ̀rọ̀ ọlọ́wà ni wà àkójọ lọ́n bá kà láti àyè àti àpòyàpè tí ọlọ́wọ̀n bá rẹ̀ tí wọ́n fi dé ẹ̀yẹ máa ti lọ́n fi lórí kú tọ̀ torí pé yóò ti lọ́n fi lórí kú mọ́ làákú sọ̀rọ̀ ìsìnkọ́ mi. ẹ̀rọ náà nígbà kéèyàn ń tẹ̀kọ́rọ́ kéèyàn ń tẹ̀kọ́rọ́ ní tó bá àtàkùn rẹ̀ nígbà tí kọ́ sí ń tẹ̀kọ́rọ́ pé kéèyàn dúró déédéé òun ni pé torí pé nǹkan tá à ń ṣe nílé o ìkú ni ẹ̀jẹ̀ kì í ṣe nǹkan tá a sọ bá sọ fún bá kan sọ tẹ́ ẹ̀ bá fẹ́ rin marathon tẹ́ ẹ̀ bá fẹ́ sá marathon ẹ̀gbọ́ ṣe mọ̀ pé ẹ̀jọ́ ẹ̀jọ́ ọ̀rọ̀ kí ló lè dì ẹ̀mìyọ́ra ìtumọ̀ ẹ̀ ní ìwọ sábà láti ìgbà yóò bá ti bóyá ẹ̀lọ sí ìwé ìlọ lẹ́yìn ọwọ́ ọ̀bẹ̀rẹ̀ ìlànà sẹ́nu kí ní tó ní ìdí gára ìgbìyà tó ti kọ́kọ́ wó rẹ́ẹ̀sì tẹ́ẹ̀fẹ́ sá kèéfì píríntàrí marathon marathon òun wá níbi ó mà ṣe díẹ̀ díẹ̀ pé ó mà kọ̀ǹdà pé náà ní kó bí ẹdí parí òun lẹ́sìn tí ń tẹ́pá àwọn afọ́lá tó sọ̀rọ̀ ìṣẹ̀kọ́ wọn máa sọ̀rọ̀ àti ìṣẹ̀kọ́ náà pé kí ẹ̀mọ́ ṣe pòlú kò yá àwọn èèyàn tán wí ẹni tó ti lọ́rùn ọba tí ó fi kú ọ wá ń kọlọ lílà kan tí ò wúlò bọ́ra rẹ̀ lọ́mọ sáà pẹ́kọ̀ọ́ bẹ̀ni kan débì kankan tí ó fi tẹ̀mí èèyàn kí agitẹ́ǹtì ẹ̀mí rẹ̀ pẹ̀lú nǹkan tí ò wúlò ẹni tó bá fẹ́ ẹ̀jọ́ ìjọsìn ọlọ́ because energy yẹn oníjẹ láti dọ́dọ̀ ọlọ́ nígbà tó bá ti wá kú ojú òwúlò kan tọ́lọ́ so ìsẹ̀kọ́mà ní pé kí n sin lọ́wọ́ ọba kò sì dúró dídí lórí ìsin lọ́wọ́ ọba títí tó fi mí sọ lọ. Bọ̀dá máa sọ fún ẹgbẹ́ ìdílé ìbá ti sọ yìí láìsáì. Tọ́ yàrá ọ̀rá kò rárá pẹ̀lẹ́pẹ̀lẹ́ ló máa mú tó fi ṣe é pé ní sin ó fẹ̀ka ní constant speed tó bá ó mọ̀ sí ó mọ̀ sí báyìí torí ìtumọ̀ ẹsẹ̀ ọmọ lẹ́yìn pé dáhùnbá àti sọ pé ìsàkírímù wọ́là tọ̀tọ̀ àdísìmá àwọn àbẹ̀rẹ̀ olùpé nǹkan tó demonstrate bọ́lọ̀ ọba ti fẹ́ká ṣe táàkì wá bá wọn táàkì lè ráwọn ọjọ́ sí yóò fún ṣe ìrún ló demonstrate tó gbé ìrún láàkìkù ẹni láti ṣe ìrún láàkìkù ni ẹni láti ṣe tọ̀ torí ẹ̀ lẹ́tìrí pé àdéhùn ọ̀fẹ́ ká ìlú kan àárín ìlú pẹ̀lú ìfàfihàn wà láǹtọ̀ só wà láhùn àná ọ̀rọ̀ àmàlìkò àfàlà ẹ̀lú débi wà láǹtọ̀ só ẹ má bí kàfẹ́ ti rí pé ẹgbẹ́ ìbẹ́sọ̀ lọ mo ti fẹ́ sùn ilé ẹ̀ máa ń ṣe pé èèyàn máa ń ṣe ìjọsìn pé ọlọ́run ọba fẹ́ kó yọnu sí i àfọ́kì ìdìbò ọlọ́run ọba máa ṣe é gan tí wọ́n gbọ́n mọ̀ pé mo ṣe gbogbo àwọn ìjọba tó bá kó sí gbogbo pàwọ́ta ìlú wọn lọ́kàn wọn ìṣẹ̀ṣẹ̀ kan rọ́lọ́ wọ́n jẹ́ gbogbo èèyàn tó kó sí àkẹ́làgbègbè lóòrùn ní ìlú àṣejù gbogbo èèyàn àtẹ̀yí tó kó sínú hawari àtẹ̀yí tó kó sínú àwọn sáńtì jọ́sìn ìdí máa jẹ́ wọ́n náà ṣe iṣẹ́ ìfẹ́ kan rọ́lọ́ kú ìṣẹ́ náà èèyàn yóò mú aspect kan mẹ́sìn yóò sọ di gbogbo ẹ̀sìn ní bọ́lọ̀ ló sọ pé tọ̀tọ̀ bá ṣe nìkan náà ni tó bá ṣe wá sọ di ṣẹ̀rùbá ẹni tó ṣe pé nǹkan tó ní kó kà níwèé tí ó fi pàṣẹ ọmọ lọ́dẹ̀ péjì wọn á sábà ṣe fọtokọ́pì nígbà tó ń ṣe fọtokọ́pì ẹni tó ṣe fọtokọ́pì bí nàìjíríà péjì tó wá sọ nù wọn wá kó fáṣẹ jùlọ wá ní òòrùn gbogbo tí òun ṣe ó wá kà kò sí mo péjì tí o ti lọ́dọ̀ tẹ̀ amẹ́rin yìí nìkan àdúgbò kankan mọ́ ṣé àti tó bá wù kankan yìí ní ìjìbá ìjìbá ìbẹ́yìn yóò ti tú lójú ara rẹ̀ yìí gbà kò sí nǹkan kan bẹ́ẹ̀ tẹ̀lé lé kò sí mọ̀ fún òun tí kó lóko ta so alẹ́bí mi wà láńtó so ìtumọ̀ ẹ̀ lépe ẹ má ṣe bí ìwé tó bóyá pé ah eléyìí náà tí n bá ti ṣe tán báyìí pé mo fẹ́ pàfẹ́tì ẹ̀ kọ́lọ̀ dáhùn mo àpọ̀ o ní show of seriousness ìtumọ̀ ìlú ní ṣùgbọ́n sẹ́yìn tó bá ti fẹ́ wọ́n ìjọsìn ọlọ́run ọba o ní show bí pé láti gbé kan fún o ní dúró ọkàn yẹn wọ̀ ẹ̀ẹ́dẹ́ ẹ̀mí fi wọ́ ọkàn seriousness tọ́rẹ̀ pẹ̀lú seriousness wàá wá ti sọ́kà bó o ti ń ṣe ìyẹn pé inú lágbára àmọ́kẹ́ rẹ̀ ní kò fi gbà kó ní iṣẹ́ rẹ̀ gbà ní ìkẹ́ ọlọ́run lórí lẹ́yìn ìgbà tó bá ti ṣòkiri ọ̀sẹ̀ èyí méjì yóò gbọdọ̀ sí lọ èyí ò gbọdọ̀ wọ́n náà jọ̀nù láì máa sí lọ pé téèyàn máa gbé lọ sí gbọdọ̀ ní pẹ́ẹ́lẹ́pẹ́ fún èyí gbọdọ̀ fi máa ń sẹ̀sẹ̀ ẹ̀wọ̀ ìyẹn wọ́n. ọ̀nà ọ̀dà hàn náà kọ́ èyí gbọdọ̀ wọ́ bẹ̀ náà kéèyàn tí yóò ṣe yóò fi ṣẹ̀rẹ̀ ẹ̀hẹ́n ó ṣe tó bá sáré tọ̀ ọlọ́run ọba ló máa wá rí iṣẹ́ rẹ̀ wá kéré pípé ẹgbẹ́ obìnrin wà lágbóso ẹ má sọ wípé everything up to zero point zero one lẹ́fẹ́ kàfẹ́ àkókò ah, yẹn náà ibi kéèyàn fẹ́fẹ́ ẹ̀fọ́ làwọn kan tó máa ní wáṣọ àgbà ìgbéyàwó fẹ́fẹ́ ẹ̀fọ́ làwọn kan sábà lápá ẹgbọ́n pẹ̀lú bẹ́ẹ̀ yóò sọ díwẹ̀ ẹlò ní tó bá fẹ́ ṣe tẹ̀gbọ́sí ìlọ́wà ẹmọ̀ yóò máa ṣe bí pé bá ní iṣẹ́ ìrìnṣin ọlọ́dọ̀ gbọdọ̀ gbà pé à bá ń kọ ẹ̀yìn ò ní ìdíwò sàrámì ilé ilẹ̀ so ọ̀rọ̀ àwọn ìrìnà wà láàrín àwọn ọ̀rọ̀ àmàlẹ́kùn àpọ̀lẹ̀ ẹnìkú inú iṣẹ́ yìí tó lórí jù ní ọ tí wọ́n ní láti tó láti sọ̀rọ̀ sọ̀lá tí ń sì láti ẹsẹ̀ kan tó láti ti mẹ́ṣà ìran níbi tá a fi sọ̀rọ̀ pé kí èèyàn dúró déédéé tàbí pé kó mọ yẹ orí wípé inú mi jọ́sìn nígbà tí wọ́n kọ́ rẹ̀ mọ̀ ní àgbẹ̀bínà hàn fi sọ láti ní ọ̀ṣẹ̀ àwọn tó tó níbi ìran wọn bí attention wọ́n ṣò concentration wọ́n ṣò alertness wọ́n mọ̀ tó wájú ọlọ́run làwọn wà wọ́n ṣò tàwa bọ̀ tẹ́ bá wọ́n wọ́ọ̀dọ̀ kò ṣó lórí ẹ̀rọ kò ṣó ń sọ ń pa excellence wa ìsàn bí a ṣe ṣiṣẹ́ mọ̀ dáadáa ní kò ṣó ń sọ àwọn bí excellence àbí ìbátọ́lá ọba rò ní àwọn mọ̀lẹ́rí tán àti ẹgbẹ́ ní gbogbo ẹ̀rọ wọlé ní àwọn aláṣọ́lá wá sí ìhà òwe ó dákọ̀ ẹ̀sán níbi ìrún ó wá sọ́dọ̀ kọ̀ mùhàfàdà ẹ̀sán ní wípé táàkì tó yàn fẹ́ ṣe ò ṣe dáadáa kò sì gbé sọ̀rọ̀ àbí mùhàfàdà wá ní ó wà consistent lórí tẹ́ bá ti wo ìròyìn méjèèjì gbogbo iṣẹ́ tó ń kálukú wá ń ṣe bá wọn tàkẹ́lì kẹta bá má tàkẹ́lì ká bá fi jòkó yìí ní ìjẹ́ lọ́wọ́ wọn ni ah àwàdà àìsí gbòòrò ẹ̀ ṣẹba lọ léwò ẹnu yẹn yóò má tàkẹ́lì yóò tún wá pẹ́ lórí ẹ̀ ṣe ń practice ni òfin lẹ ìyẹn wà brilliant wà intelligent tó bá yọ̀ lẹ́dẹ́bí pé kò ní constant practice kò ní jẹ́ fásitì nìkan gbogbo àwọn èyí tí wọ́n wà sọ̀tẹ́sù mi kàtà ń ṣe pátápátá kìí ṣe brilliance nìkan èyí máa ń lájí dí sí ẹ̀bọ̀ gbogbo èyí wà sọ̀tẹ́sù òun nínú ọdún yára máa ń tàgbákò bá àwọn wá ìjẹ̀jẹ̀ sẹ́sùn bá ti ní pàṣípẹ́rẹ́ǹsì àwọn máa ń gẹ̀ẹ́kẹ̀ yìí dì èyí tó bá ti lè báyìí tí wọ́n bá ti lù sí òkú báyìí wọ̀n dídókè lẹ́gbọ́n tí ń pẹ́ ní tóun wá tẹ̀kẹ̀ sí gẹ́ẹ̀kì kan bọ̀tẹ́lẹ́ tó bá máa ń gẹ́gẹ̀ ìrìn tó bá ti lé jùgbà ìlú ìwà lẹ́yìn àwọn iṣẹ́ báyìí òun ní pẹ́lú ìpò rẹ̀ òun lẹ́sì rí ní pé àwọn iṣẹ́ tó bá ti ní ìdí experience orí the scale pé tó ní the practice àwọn tí wọ́n máa ń léèdì ní kíláàsì pọ̀lú wọn padà mọ́ ní ẹgbẹ́ ìlú ẹni nǹkan ní iṣẹ́ mẹ́ta tẹ́bá ọ̀lẹ́ tẹ́bá tọ́wọ́n sá àwọn sọ́jà tó ní ẹ́sẹ̀ nílá yìí àwọn sọ́jà tí ìdílé sá ìdílé sílẹ̀ ìjọ yóò padà rí bóyá ní tí ọ̀bẹ ní wa ẹ̀rí tí ó ti ọ̀dọ̀ bí àwọn ní dàrẹ́kítọ̀ kìnnì kan ẹ̀ plánì àti ìrẹ̀ kan kò lè mọ̀jẹ̀ kú sọ́jà èyí tẹ́ ẹgbọ́n náà òun náà wà náà tó pa èmi jọ náà lọ́rùn òun lẹ́ tó bá gbá tọ́jú ìgbà tí tó fà mí pé kí níyẹn lẹ́yìn ìgbà tí yẹn bá mọ̀ tán ó ní the constant practice. bẹ́ẹ̀ bá wo lọ́la ẹni tó ní ìdílé lọ́sùn kọ́lé padà máa ń jẹ́ lọ́ọ̀yà tó jẹ́ bá. èyí tẹ́lẹ̀ ìfọ̀ wọn lọ́jọ́ sùn ọpọlọ tẹ̀ pé ṣùgbọ́n tí nǹkan bá ti jù yóò lè sá ó lè sá. ṣe àdéhùn ìfọ̀sẹ̀káwá ọ̀dà sáǹdì practice tó máa ṣe é ẹ̀gbọ́n máa ká yàwájá á ògbóǹtarì lọ́yà mi ẹ̀sìn yóò ní ìdí òmà yóò ní ìdí òpó tó ń káfí irú ẹni yẹn ní bá òun fẹ́ ṣe ń bàrà òun fẹ́ ṣe ń bàrà ẹ̀ fọ́dà tó bá tó ń ṣe ń bàrà ẹ̀ ti bá tẹ̀ra àwọn ìsàn fóun èmi kàfé yẹn kan yóò tún kó gbogbo ẹ̀fúrẹ́ǹsì jọ tó padà sí máa lẹ́nu bẹ́ẹ̀ náà làwọn ń ṣe hmm? àwọn sábà náà wé nìkan àtúmọ̀tì náà àwọn ìsọ̀fẹ́ sọ́kì náà yóò tàkà àwọn sọ̀rọ̀ fáàtì wé náà àmọ́ ẹni tẹ́ lára kan tì máa rọ̀ ẹni tẹ́lẹ̀ bọ́ mà wí ibi àwọn òun tó sókè púpọ̀ òun ni yóò mú kàkà mà so ẹ̀sán là àmà yìí kí ni ṣiṣẹ́ lọ́nà tó dá dàbí kí ni má tàgẹ́ tì í wípé ah, ẹ̀rẹ́ sáà ti dé ábúrẹ́jì fún èyí tẹ́ jẹ́ sọ́nà pẹ̀lú ábúrẹ́jì but the same time èyí tàgẹ́ tó fẹ́ẹ́ pẹ́ sọ́nà èèyàn máa ń sáyé pé èèyàn wá yọnu ọlọ́run tọ lẹ́yìn ìgbà tí àlùmọ̀tá wa kò wá dúró mà tọ́ láti wá dúró mà nǹkan tó bá fẹ́ bá ṣe fún láì kí ni máa ṣe díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tí ó fi pátápátá rẹ̀ ní pé kọ́dà tó ń sábà jọ lójú oorun kò ní ní ọ̀la òun ló bẹ́ tà ju èyí gidi rẹ̀ kàn gbọ́dọ̀ ní gidi rẹ̀ kàn tó bá ti lè sú ọ báyìí kó tó tó lè lé mà lórí so èrò ló kó nǹkan tá a lè pè ní ọ̀rọ̀ òun lẹ́sìn ní gbogbo àwọn èèyàn tí òun bá ní fún láti kí ẹ̀yàn máa wò ó wọn kẹta ti ní ìlà kékeré bẹ́ẹ̀ ẹni sọ̀rọ̀ tí ò láwọn òbí rẹ̀ kó máa kí wọn láti kí tó ń mú wọn kí àbí kó rí ẹni tó jọ́lọ̀ rẹ̀ tó kírun kan tó kàn dàgbà náà ní fẹ́ kírun pa yóò lè o yóò lè tó gbé ìfẹ́ tí wọ́n ti dúró so àwọn ti fa gbogbo wàhálà mú àwọn àwọn ọ̀rọ̀ àmàlẹ́kù ọ̀rọ̀ àwọn ìwà ń sọ bẹ́ẹ̀ ní hadith bukhari yìí the same hadith bàtà yìí a sì wọ́n bukhari but àwọn ìwà ń sọ bàtà yìí wọ́n àmì ìgbìmọ̀ ìgbìmọ̀ ìgbìmọ̀ ولم يشاهد هذا فينا أحد إلا غلب هذه وان من هذه الفرقات الفرقات تبدو دليل هذه الضيبة والتعين بالقدوة والروح والشيء من الدنيا إذا هذه التجارب والمكتب إما هذه البيض اللي هو وضعتني عاكي àti عاكي àgbàdé عاكي oṣù tí ẹ ṣe عاكي àwọn àsìkò kan bẹ kó ṣe ẹ̀rọ àwọn àsìkò yìí àní ìdàkọ̀kọ́ lọ àárọ̀ ní àtàrà bíjì tó lọ òye yọ ewu táìmù yẹn òun fi hàn èèyàn tó ṣiṣẹ́ púpọ̀ the best thing tí èèyàn bá hàn pé ìbàdàn ṣe fọ́rọ̀ kí àkọsílẹ̀ yóò lọ. a time tó ṣe wípé the weather is cool wọ́n náà kọ̀ kò tí ì rẹ̀ ọ́ bẹ́ẹ̀ tí tó mú bá bẹ́ẹ̀ fọ́lọ̀ jọ sílẹ̀ fọ́dà tó máa bọ̀. pẹ̀lú ọ̀rọ̀ láti láti lọ́ba mú wípé ní ṣọ̀fẹ́ nínú àárọ̀ ó tó ní fọ́ọ̀rùn fún oṣù méjì kan pé ìṣòro ara rẹ̀. oṣù tó máa ń bá ṣe ń hmm, ṣe nígbà tí nǹkan ní ò tí gbé ọ lọ. àwọn ìfapá àgbọ̀dọ̀ àwọn ìfapá àrọ̀ àrọ̀ wà ní ìgbà tó ṣe pé bí ẹ̀ bá ṣẹlẹ̀ láàárọ̀ àbí ẹ̀ka ẹ̀rọ láàárọ̀ nínú táìmù ọ̀sán ó ti kó òun ó ti yọ sí òun ti yọ wọ́n bọ̀ kó gbé ó ti yọ sí kí ni padà máa bọ̀ wá lẹ́nu ìgbà ìgbà tó wẹ́ òṣìṣẹ́ àrọ̀ lọ ó wọlé ẹ̀kọ́ lórí ọ̀nà then wọ̀ṣẹ́ ìgbìmọ̀ ẹ̀rọ ìjà bí ẹ̀ bá fẹ́ sáájú òun máa ń kó ṣùgbọ́n tráfíkì òkèèrè àti ìfẹ́ tó lu àsìkò ọ̀hún náà kí ẹ lò àtàsíta kí ló tẹ̀lé lò àtàsíta bọ́lá ọba ti bẹ́ẹ̀ tó lè kalẹ̀ ooo ọlọ́ọ̀ba hakeem sáàbà gbàgbé nígbà tá à ń sọ̀rọ̀ síwájú ìlúzọ́mí ǹjẹ́ ẹ̀ máa ń pé ìrun kìí ààbò lẹ́yìn ọlọ́run ọba ti fi mẹ́sì yìí kó tó kàn wọ́n rẹ̀. kìyàmù lé tó padà ní nọ́sílà lónìí ó kọ́kọ́ wà ní ẹ̀sìn yìí ọlọ́run ṣe lófin kó tó sọ̀rọ̀ ẹ̀ lónìí torí pé tá a bá sọ pé súrọ́tù àlà ẹ̀kọ́ wà ní àwọn sọ́ọ̀tù tó sọ̀tà sọ́ọ̀tù mùsùlùmí ọ̀nà tó sọ̀tà lónìí sọ́ọ̀tù mùsùlùmí ọ̀nà tó sọ̀tà lónìí ṣùgbọ́n tó dọ́kítà lọ́mí pé wà nínú ìfọ́nà àtọ̀bọ̀ ó ní àwọn òyìnbó pé ọwọ́ bẹ̀rẹ̀ wá yìí sàtúwà ẹ̀ka ọlọ́run tó bá ń sábẹ̀ kú rẹ̀ lè gbà lóhùn dìde lóhùn àkíyèsí kú mi nà á kódà tọ́lọ̀ tó ń sáà nàbí ìbẹ̀rẹ̀ pé iná láta iná hárì sábà ọ̀gbìnà lọ́sàn-án ó ní àsìkò tó lè fi sinmi dáadáa tó dà ó lè ráyè sí ọlọ́run lóhùn nítorí bàtà àti ní ìtẹ̀nu sẹ́gbàtà àwọn òdì ìtẹ̀sí ti pé àwọn òkè bẹ̀rẹ̀ ní ti báyìí ọ̀rọ̀ yàrá ó kọ̀kọ́ kí kí tó wa kọ́lá ṣe bí wọ́n lé lẹ́yìn

òun la bá gbé inú so ọlọ́run ọba pọ́nmọ ó Because anybody kan ẹnbọ̀dì ọlọ́kùn ṣe wọ́n gbogbo wa òun náà ní ọ̀rọ̀ wọn gbàrà ní ṣẹlẹ̀ ẹnbọ̀dì tó bá bá ní ọlọ́run ọba lọ́sàn-án tó bá bá lọ́sàn-án rẹ̀ òru ni ó fi ní ojú ìgbàlódọ́lọ́ ẹ̀ bá àwọn olùdarí kó rà kí ni wọ́n lò lọ́wọ́ tọ́lọ̀ bá jọ náà fẹ́ tẹ́lá ṣe kìí àwọn olùjọ inú rẹ̀ ó dùn débi pé láàárọ̀ kó tó dàgbé méjìlá ó sì gbà ó sì lò kọ́dà fún wọ́n ti jẹun inú òkú sàpàdún màpá àbówó sẹ́kù láàrin àbí ọlọ́ọ̀bá ti ó fẹ́ sí káàrùn àbí àtàrí àláwọ́ tó ti máa ṣẹ̀mù èèyàn tá ti wá ní ló gbogbo ti lè ló pé ó máa jí sóhun láàrọ̀ àtọ̀ tó títà àti fi ṣe ọ náà wípé a bú tòun yẹn tó dàtà bá sọ wípé wákàtí máa bá jọ ọ̀nà ìyàwó tó bá tí mo wá ti kú un kò ní tí ó ní gẹ̀ẹ́sán ló máa tí ó tó tò wù yóò fi gbé pàtó kéré so pé kẹ̀ẹ̀fẹ̀ wà lọ́wọ́ pẹ̀lú òòrùn kẹ̀ẹ̀ wà lọ́wọ́ pẹ̀lú tẹ́ ẹ bá ti wo àbẹ̀láàbẹ̀ nàbà ẹ̀rọ̀dọ̀rọ̀ àmì ẹ wo alhassan mọ̀lẹ́ ẹ wo àbẹ̀láàbẹ̀ àmìlá ẹ wo àbẹ̀láàbẹ̀ ọ̀mà gbogbo àwọn káàrí yàtọ̀ bí àwọn ọmọ tó sùn dàgbà jù wọn lọ gbogbo àwọn káàrí ọlọ́dún kéékèèké ní mọ́tàlẹ́ àbẹ̀láàbẹ̀ nàbà ẹ̀dùn. Al-Hassan 8, Hussein 8, Abdullah bin Zubayr 10, Abdullah bin Amr al-As, Ona 18. So, òun ó ń tẹ̀lé. Gbogbo wọn pátápátá káàkiri àkọ́lé ni wọ́n ní nǹkan kan ṣe pẹ̀lú ìyàwó lẹ́yìn. Ibùn ní Màdáàjì. Olóṣèlú ìjọsìn tó wà ní Ramadan ní ìyàwó lẹ́yìn ní ṣèlè àwọn ilé ohun kọ́ra wọn ti máa ṣiṣẹ́ gbà wẹ̀ ṣe sọ́dá kan tí wọ́n bá jọ nǹkan tó bá fẹ́ kàn ṣe láàrin oṣù yẹn ọlọ́run ọba wa ti láti bá ti lọ ẹ́ǹdì pàdé wọn látẹ̀lé tẹ̀lé wọn níjọ tí wọ́n ṣe ọlọ́run ọba tí ẹ̀ ti yẹn láti tó tẹ̀ kéde kò ní kí ìfúládà rẹ̀ ti jẹ náà yóò pọn aládàá náà aláàkáyé náà nínú ìlú náà lọ wípé gbogbo iṣẹ́ kí ẹ̀ máa ṣe dáadáa tó bá ṣe bá fi lọ́wọ́ bá ẹ̀ ọ̀rẹ́ ìdá àmìta amẹ́ fàlàǹtẹ́jì lọ́wọ́ àdáwà kan ti kọ́lé wàṣírọ́ àti sọ́dẹ́ fàtàkìmù tó bá ṣiṣẹ́ nǹkan kọ́ lọ́wọ́ bá kó wá sí ilẹ̀ lọ́kàn rẹ̀ bí wọ́n yá kínú rẹ̀ ló ń kó fíìs fífínẹ́tẹ̀ ó dẹ̀ ló ń ṣe sọ̀tẹ́ẹ̀tì sẹ́ẹ̀ ẹ̀yìn náà wọ́n máa kó nǹkan méjì wọ̀ àtọ́sọ́ pé kò sí èdè ìṣẹ́ ìrìnà fọ́lọ́mọ̀ bá fọ́lọ́mọ̀ bá gbà tí ò ní fún ọ ní ọmọ tó kọ́ tó ní ìtọ́wú ọlọ́mọ̀ ní ìjọba tí ìmọ̀lọ́dé bá ń bọ́rọ̀ ní nígbà ọba dé láti ọmọ yóò mọ̀ kan yóò mọ̀ قل نعم الإنسان بدل وعن فعن تبريح العرق في قلبك وشراء في صدرك فالتعليم كتبت والشيء فإنه مشغول كتبت قل والمشافع قل والمشاكل قل والذلك القرآن قل والمشاكل قلنا أن يبقى في نقرأ في صدرك ìyẹn lè lọ pẹ̀lú ọ̀nà ìjọba àwọn ènìyàn tó kàn dra kàn dra ìpín òfin kankan ẹgbọ́n because ẹ tó bá ti sí ìlú treatment wà á mọ títí àyàlẹ́ òun àwọn àtàìtù èyí wọn èyí wọn tí kọ́ sọ́ọ̀tù bọ́ọ̀lù ẹgbẹ́ tí ó kàtí wọn ti kọ́ sọ́ọ̀tù bọ́ọ̀lù lẹ́nu tó ti sèkúta ẹgbẹ́ tí ó wà tó lẹ́yìn tó wípé à ah, ó bu ebo kàn ní ọkà ó lù pé òun ṣe ibò tẹ̀ ní pé òun wá sí ìlọ́pà láti ṣe ìfọ̀tọ́jọ́ rẹ̀ tí wọ́n pè òun ó sọ fẹ́ kẹ́kẹ́ lóṣù nígbà tó ló ṣe tí ẹ̀rọ ìgbà yìí òfin kura nígbà yìí àbí kó bẹ̀rẹ̀ ní arsenal pé kùrá ló gbé ọmọ yóò ha ògbé kalẹ̀ ẹ̀kẹ́ ẹ̀kọ́ ló kò jẹ́ anybody tí ò bá ti lè mọ̀ tó débi tó nígbà tó parẹ́ sákó tó mọ́ à ah. ǹgbẹ́ ilé o kó dà tó nìkan dáwà náà tó bá ti yẹn ní ìpínlẹ̀ ilé ìjọba lọ dá sí tó náà máa máa mú sí tó máa fẹjú tó tó gbogbo ṣe ṣe tábà ìlú ìjọba ìlú bá lọ ààrẹ àwọn tó bá ti dáwọ̀ ní bàbá pẹ̀lú ìṣẹ̀lẹ̀ ìdájọ́ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ náà ìdájọ́ pé ìdájọ́ tó ń jẹ̀rọ pé àbí intention is wrong kò sí bẹ́ẹ̀ tó ṣe ṣe mistake tí ò ní sún kàbálọ̀ òní gan-an yẹ̀ tí ó fi hàn ọlọ́kàn òní òní wọ̀ ṣùgbọ́n ẹ̀yẹn náà lọ wò ẹgbà àpò kan lè ní ìwádìí báyìí lẹ́gbẹ̀ẹ́ à sọ tó bá jùlọ kan náà lọ́wọ́ ká ó kàkà tó bá ó ti apá lẹ́rùn bí ẹ̀kọ́ tó jùlọ ó bí dédé táàkì tó gbà jùlọ kò yóò kéré a a bí ẹ̀kọ́ bù sí ó tún gba ó a táàkì tó tó ti bẹ̀rẹ̀ ó tó bù sí kan ó ní àṣà àṣì ṣẹ́wájú láti dáhùn àṣìkò kan pé pé o ti kọ́kọ́ sọ ó lè sún yẹn náà nítorí so tó wá nígbà tó wá sọ ọ̀tọ́kọ̀ ó wá ní take long tó tó reconnect ó sọ ọjọ́ alákọ̀ọ́kọ́ ọjọ́ ẹ̀jẹ̀ ló kó sọ ọjọ́ ẹ̀ka ó ti ń ṣe kankan tó gbọ́dọ̀ jẹ́ pọ̀ àwọn èèyàn mọ́ yóò kàn wọ́n lára ti ń bú tí ò yẹ kó máa wù ó máa wò no, no, no. This is not the way to go. Ẹjọ́ bá ti wá dáa lórí. A tún fẹ́ kó orí ní ìjọsìn wà padà wá ní ìkan ní títí ìjọsìn. Ẹ̀mí ìwá ibi tí bá ti wá dùn rẹ̀. Ẹ̀mí ìbí tí bá ti wá dùn rẹ̀. Ibùdó tí ní àyè tó fi sọ bẹ́ẹ̀ ni pé لأن الله أيضا الله الشعور الله هو الشعور بالرعاية ṣàkúrù kọjá ṣáàkẹ́ tàbá tí ṣáàkù rẹ̀ tí ó tọ́ka fún bá fẹ́ rẹ̀ ṣàkúrù pé ó gbà kọjá ètò òṣèlú tó ìtumọ̀ rẹ̀ ní pé ìyàtọ̀ fún tí ó pọ̀ lálùjẹ́ náà ó fún pọ̀ lálùjẹ́ náà so pé ní ìtumọ̀ ṣẹ́ kà nínú rẹ̀ pé nínú ṣẹ́ ti pé tọ̀ nǹkan ti bẹ̀rẹ̀ lọ́pọ̀ fún yẹn tọ́ ṣe kan lọ tó ní pé ní òun là ń sọ̀rọ̀ ìkẹ́kọ̀ọ́. sódà kó ti lè mọ̀ pé ṣé ìjàkadì òkú ń ṣe ó fẹ́ pé ó fẹ́ fi gba ìjọsìn lọ́wọ́ rẹ̀ àti tó ń pé kó fẹ̀mọ́ rẹ̀ yóò gbó ńláńlá jù ṣàwọn tó bá gbó ńláńlá jù ìyẹn ti sọ́ra pọ̀ sí i nígbà bá gbó ńláńlá bá yóò wà mú nípa ara rẹ̀ yóò wá fà rẹ̀ lálẹ́. Irú nǹkan yìí, òun làwọn àpá àwọn ọlọ́pọ̀ ń ti dá. Tẹ bá tó wọ́n ní máa máa lè nínú Ramadan kìí táwọn èèyàn ń pé owó kìí fi tàbíyèrè ènìyàn kìí ṣe nítorí kó jẹ́ bídà. Nítorí kó jẹ́ bídà. Ìtùkùtù ní kéèyàn tún gbogbo bídà. Ẹgbẹ́ èèyàn wá sí tàbíyèrè Ramadan, ìjọba náà ní ìtàbíyèrè lókè, àmì ìtàbíyèrè àti

là ń tọ́jú ẹni táwa náà rí ìfẹ́yìn lásìkò yìí táwa yóò lè lò fún ọdún kan níjọ́ tá a bá ti ń tọ́jú yìí tó ń déédéé ìmọ́lẹ̀ káfà bá nínú àgbélé fáàtì lẹ́ni tí má tọ́jú ẹni pọ̀ ìfọ́n pé ìmọ̀lẹ̀ bá ti ní ìmọ̀lẹ̀ ọ̀dọ̀ sí kankan táwọn ẹgbẹ́ rẹ̀ ti ní kò ní ìlú so èyí sáà ní àmàlí kí ni wọ́n ti ṣe in excellence kí ni máa bọ̀ ní then àlùmọ́fà lọ́dọ̀ àlẹ́ kí ni wọ́n á fi tẹ̀lé èèyàn ló demonstrate and sábà tí ní tájẹ́ẹ̀tì ìrún ní ilé yẹn kódà ní ìgbésí ayé wa náà principle ló lé inú nǹkan tó bá ti dáa tó sì máa mú ìrẹ́lẹ́lẹ́ kò sí lọ́rọ̀ bẹ̀rẹ̀ mọ́kù rẹ̀ rẹ̀ náà tó bá ti wá ìdákejì ọ̀hún kò fẹ́ pọ́ìntì máa ń tún fẹ́ kàlẹ̀ àbẹ̀yìn àbẹ̀yìn gbogbo wa ká ṣiṣẹ́ lórí èyí fẹ́ràn ọ̀rọ̀ nìkan o kọ́nà pátá lọ́wọ́ wọn àwọn tó ń fi iṣẹ́ ṣe gbọ́dọ̀ ọ̀bá lórí náà àti òṣèlú mùsùlùmí tó bẹ́ẹ̀ ti náà wá tí wọ́n fi ṣàlẹ́ ọba àwọn àlọ́fẹ́ sí ìjẹ̀sìn. Ìlú máa jẹ́ kí bóò ni èèyàn ṣe ń mara rẹ̀ wọ́n. Ìlú ọkọ̀ ṣiṣẹ́ lórí ẹ̀yìn kàbílà. Ẹ̀yìn kàbílà. Kí ló ọlọ́run ọba sí kí ló máa bọ́rọ̀? mímọ̀ ọlọ́run ọba rẹ̀ mímọ̀ ọlọ́run ọba yìí lẹ́yìn ìgbà kéèyàn ti máa ìgbà tọ́lọ̀ bá kéèyàn ṣe kéèyàn máa ṣe mọ́ sọ̀rọ̀ èyí ó wà á máa ma ọlọ́run ọba pẹ̀lú àwọn orúkọ ẹ̀ àtàwọn àwòrán ẹ̀ hmm? ọlọ́run ọba náà máa ń àwọn fíìmù èyí ó sì máa kà wípé bí ẹ bá wà tún àwọn ọkọ̀ nípọ̀ èyí ó máa àtúntọ́lọ́wọ́ bá pa àwọn ọkọ̀ ìpáyà kí ẹ náà wá fi bọ́lọ́wọ́ bá náà. ọlọ́run tẹ́ bá ti wo tọ́lọ́ fi sọ pàṣọ́lù ìlú kó tó sọ̀rọ̀ àwọn òbí rẹ̀ ọ̀rọ̀ tó sọ sọ́ọ́lù. ọlọ́run ni ọlọ́run ní ọ̀hán wà máa tàkùnù fi ṣáàlì wà náà sọ́lọ́sọ́lọ́ o ní sí níbi ẹni ẹni àtẹ̀sí kàkà ló ń ṣe wà máa tàkùnù mẹ́rù ní kòránì o ní kí kòránì ìjàkọ́lá bó ṣe áyà kan wàlá táàmà lúnà ìrìn àmàlì ẹ̀yìn mùsùlùmí àbànàbì náà kọ ẹ̀ ní iṣẹ́ kẹta ìlà kúnná àbẹ̀kú ṣùgbúdà ewu tó fi tó wà ní àti àwọn ọlọ́mọ ọba àwọn ọ̀gá ìlú láti bá wọ̀ ìgbà tí kéèyàn ó dìbẹ́lọ́pù sẹ́yìn ìgbésí anything ní ẹ̀rọ ẹ̀ṣẹ̀ pọ̀lú àwọn bàbá ọ̀rọ̀ ọ̀bá ń rí ni. mo kó ìlànà ìgbà tó lè sáà islam ló dìdì kò ní ìṣúra mùsùlùmí àgbàmà mùsùlùmí ó ti bá ti gbogbo àtẹ́gbẹ́ islam wà detached from islam iman wà detached from islam iman wà detached from islam ọ̀gbà tó padà yá àwọn nǹkan wá láwọn di ìfáànù mú ó islam lẹ́ ọlọ́run fẹ́ yí ẹ̀ ní bọ́ọ̀lù ló ti mọ ọlọ́run ẹ̀bọ́ sójú lóun bẹ́ẹ̀ ní ìyìnbọn ọlọ́kùn ti kẹ́wọ̀n ìbọn ìsáàmì ìdí ti gbá ti gbé àtàbùdàlá lórí àtàbùdàlá tọ́ ìbádẹ́tùlá gẹ́gẹ́ nìrún ìwọ́ wá ní ìsáàmì ni wọ́n ti òdìkẹ́wọ̀n so ọjọ́ dáná èèyàn tó ń jẹ́ mùsàkà léwu tòbí nínú ìsàlámù ń gbá ọlọ́ọ̀fẹ́ ìmọ̀ yìí máa ó sì lọ ilé ó sì bá yà lẹ òṣìṣẹ́ ọlọ́run kò so ọlọ́run bá tó sí kankan tẹ́lẹ̀ ṣe kọ́ra á nígbà tó ìtẹ̀kálẹ̀ wà nù rẹ̀ iṣẹ́ kan rẹ̀ ṣe àbúrò àwọn ọlọ́run ọba ńlá tó ní àlékún ṣubú dànù ètò àwọn ọlọ́run pọ̀ sáà وما يعطي قرآن الفيدة من فضل فانا في الأرض ولا في السماء وسنة قطعة الله أبا من دين أخذها بما نقول أما لوان إلى لوان مطلق جل قلتم الجل قرآن أقول يمتع الله أبا ليس من حالات من أولياء الله لا خوف عليه ولا إن دين هذه الجولي ومن دين قوة kó wá fún mi bá ń pẹ̀lú mọ̀rọ́kọ̀ tuntun. kò wá sí èrò ìjọ mọ̀rọ́kọ̀ lọ́sọ̀lá téèyàn ò fẹ́ kan ní máa ṣe mọ̀hákábà yóò máa ṣàkáàtì fara pé sọ èwo la ṣe lónìí. àtẹ̀tẹ̀ sọ̀rọ̀ bá ti mú bá rẹ̀ tí ì bá ti gbé wáyà sọ̀rọ̀ nǹkan kan kan jọ́nà ẹni ẹ̀sìn tí ń bá ti ń dáhùn èèyàn kó tó ká máa fi attention síra jù bí kókò máa fi attention tẹ́lẹ̀ òní àbí nǹkan àbí ìrọ̀lá kò ní foundation yìí. Yes, kò ní foundation yìí. So àkọ́kọ́ ni pé ẹnu àdìlà ló máa wà lọ. So ìlú máa fi kọ́ àná èyí ó máa ronú sáwọn ọkọ̀ ọlọ́run èyí ó sì máa kẹ́kọ̀ọ́ náà wá kó fi orúkọ rẹ̀ báyìí lò èyí ló sì máa bá a lò pẹ̀lú orúkọ rẹ̀ lákọ̀ọ́kọ́. ẹlẹ́kejì inú láàbì ìbámọ̀bámọ̀ balẹ̀ ìbámọ̀bá tó máa balẹ̀ ṣẹ́ẹ̀rí bí ẹ̀ bá fi lójú tó ń tọ́rọ̀ mú máa pa rẹ̀ dáadáa kò sí èèyàn ní kàlẹ́jì wà yóò jogún tàwa tó fún ìlú ìlú ìlú bẹ́ẹ̀ yóò fi tẹ̀lé yóò fi jogún àlàyé ẹ̀yìn fi ti lọ́rọ̀ tó yóò fi ti lọ́rọ̀ ọ̀bà òní wípé ọlọ́run ọba yóò wọ ẹ̀dá rẹ̀ tuntun báyìí ọlọ́run tí kò àwọn dáadáa tó ṣe pé bọ́lọ̀ nǹkan ló kọ́nà lọ́wọ́ rẹ̀ yóò sì pòjẹ́tì fáwọn ẹ̀dá àwọn ló ti mọ̀ nílé ọlọ́run ọgbọ́ wà bu àwọn rẹ̀ àwọn èmi náà wọ́n wá yín ìbáyìí èmi olóhùn ìyá èmi náà wọ́n yín ìbáyìí èmi tó ti báyìí ṣe fún ìmọ̀ra mi tọ́lọ́ náà sì mọ̀ ah, ó mọ̀ á di òbí àlọ́ ìbò jẹ́ náà láti báyìí wọ́n sọ pé wọ́n sì wá yín wá tó báyìí ìwò wá ní kí táwọn èèyàn máa ń pa táwọn èèyàn máa ń pa ìbọ̀wọ̀ àpẹẹrẹ náà tó bá àwọn èèyàn mọ́ dáadáa wọ́n lè yìí bẹ́ẹ̀ àwọn ọmọ dára wọ́n ti yẹ òun lẹ́kìírí wípé bí ìyẹn ṣe máa ń tó òun ni bí èèyàn bá ti jìnà sí tó bá mọ̀ dédé tí rẹ̀ mà ọkọ̀ ògbó ló ṣe ní ìmọ̀ lọ́lọ́ rẹ̀ ṣe àwọn ọmọ àwọn ẹ̀kan lára ẹ̀tù rọ̀ bàìtá tí ọba jẹ́ tó bá ti para ṣe òsáàtì lọ́jọ́ lọ́dún òsáàtì ń bọ́ ń bọ́ tí wọ́n sọ ìgbà tí mi wá sí òsáàtì Tó bá ti pín báyìí bá láàá tó súnmọ́ wá bá sẹ́yìn ọba ti bọ́ lọ́wọ́ ọba ni ọlọ́wọ́ ọba ọba tó máa ń fẹ́ dáa rẹ̀ lé ní ibi pé yóò fi dáadáa rẹ̀ yóò fọ́ ọba ìdá rẹ̀ wọ́n wá ṣe lè ṣe kí ọmọ tó lè lè tó ní wọ́n dáadáa rẹ̀ tó yàn án dáadáa rẹ̀ tó yàn án àwọn adúgbò ọmọ ìdílé àti ìpàlẹ́ tó báyìí mo dúpẹ́ o pé ẹnu nǹkan tí mo ṣe pẹ̀lú ọ̀rọ̀ ọ̀rọ̀ àkíyèsí mi lórí ẹ̀ o sì tún wáyé láti fún yẹ̀ mí lé lórí kò dúpẹ́ o sì gbàtàwọn fẹ́ jùlẹ̀ kò dúpẹ́ lọ tọ̀tún kò wá ó dúpẹ́ lẹ́yìn ó wà á gbọ́dọ̀ àwọn èyí tí wọ́n mọ̀ ẹ́ tó jẹ́ kó hàn sí wọn ìwọ náà tó bẹ̀rẹ̀ ṣe rọrùn fún mi láti rí ṣe mo dúpẹ́ because tó bá fẹ̀sán balance ẹ̀ papọ̀ pẹ̀lú èyí tí wọ́n mọ̀ ní èyí jẹ́ dáadáa ìdáhùn tí mo sọ fáwọn ẹni pé wọ́n lé yàn wọ́n ní oúnjẹ ìdáhùn wọ́n fún ní fifty pages láti kà but ó fẹ́ràn o sáwọn sùn lójoojúmọ́ ni ìdáhùn wa pọ̀ là ń wo fifty pages ten pages tọ́ tọ́lọ̀ bá ti dé wọ́n wá fẹ́ẹ̀kẹ̀ dáhùn ẹnu tẹ́ǹkì tó àkàwálẹ̀ dáhùn ìjáde ìgbọ́tí wájá lè wọ́n bá tó wá bá akẹ́lú bá akẹ́lú Ìjọba ìgbéra ìjọba ẹ̀sán àbúrí lọ́wọ́ ni. Owó Because ìtàkì yóò fi tú ni, kí tẹ́bà ti lọ́dẹ̀ ìgbé ìṣẹ̀ṣẹ̀ jáde bí fọ́tì yókù, ẹ mà kó olóògbé ayé rò. Bẹ́ẹ̀ lọ́dún máa ń ṣe bẹ́ẹ̀. Ẹnu kékeré tó bá ṣe yóò àfẹ́ṣe. Kọ́dà yóò gbé rárá lójú àwọn ẹ̀dá sẹ́wọ́n gbé dáhùn ó wà dúpẹ́ mo dúpẹ́ fẹ́ẹ̀lì náà ni ó fẹ́ẹ̀lì tí ọ̀dàgbọ́n ẹni fẹ́ẹ̀lì láàmú àbá tó yẹ lọ ìyẹn fẹ́ẹ̀lì tó sábà kọ̀ fún àná ìyá ìdáná wọn wá ju bí súrà tó mọ̀ wọ́n jọ aláwọ̀ kọ́ pé à ah, á ah, eré ìlójú lẹ́wọ̀n wọ́n jọ lẹ́ẹ̀kejì wọ́n lòun ló ń wé nìgbẹ́ àbá yẹn agbára yẹn bá kúrò àgbẹ̀ ó lè mọ sọ fún mi bá sàdọ́dọ̀ ọlọ́run ọlọ́run dúpẹ́ bẹ́ẹ̀ Everything tó bá ṣe dáadáa ọlọ́run ọba yóò project yóò protect ṣe é. so ọlọ́run yóò protect ṣe é yóò protect ṣe é. tọ́ ibi tó bá wá kù sí nǹkan so now mo ti dákọ̀ ẹni mo ẹni mo kàlùlà ní ìdó máa ń kọ́ wọn á sọ nínú nínú láti nínú ọba máa pa ẹ wá nínú láti kàrí wọn wá jẹ ìrẹ̀lẹ̀ kẹta wá ní jáàlù náà lè ẹsẹ̀ ìdúró ní ilé ó tún kú ẹ̀yẹ kàmáà wá inú kàgbéla ìlọ́mọ̀ ìlú pọ̀ tí ó láti máa mọ́ lọ ọ̀gbìn tó ta hmm? ìkéjì ni ilmu kabi ilmu na ilmu láàbí nítorí mau bá mọ̀ ń parí. ìkẹta ilmu nasibi nítawọn èèyàn mọ̀ ń parí. ìkẹrin ilmu kabi, náà nítorí wọn fún ààrẹ mọ̀ ń parí. ìkarùn ni jáàmù nasibi nítawọn èèyàn mọ̀ so níjọ́ tí ẹ̀ bá ti ń wo ìmù láì ìtọ́nà ọba máa fà rẹ̀ ẹ́ yóò máa ṣe déédéé jáàlù náà ìtàwé èèyàn yóò máa fà rẹ̀ níjọ́ bá fẹ́ bọ́lá ọba rẹ̀ sórí èyí tí àwọn èèyàn máa fà rẹ̀ ní dáadáa kò ṣe tọ́lọ̀ fẹ́ kò sí ìdájọ́ orí ìdìbò ìgbọ́lọ́rọ̀ ìtọ́lọ̀ fẹ́lẹ̀ náà kò gbogbo ṣàwárí tọ́lọ̀ bá pa rẹ̀ táwọn èèyàn mà èèyàn wà jogun ojú yóò jogun tìlú títì níbìkọ́ ọlọ́wọ́ bá bá ń rí olùgbà nínú àwọn àbúrò ẹ̀rẹ́ nínú ọ̀gágá ìjẹ́ òde àwọn ọba ètò dáadé òde yóò fi dáadáa rẹ̀ hàn ìdòwákù ìfọ̀tò àwọn ìlàsì òun lẹ ní tó kọ́nà bí àdúrà ẹ̀rọ gbọ́ alhaki mú gbà wá bọ̀ àwọn ọmọ méjì láti dá àwọn ọmọ láti ló ń tẹ̀lé lọ́wọ́ alhaki àdúrà kò dá ní tó bá ń lò kí àlọ́ọ̀mù yá máa ń àárọ̀ ìjẹ̀lẹ̀ wà sábà àkọ́rí ìwọ lọ ìwọ tó fi gbogbo dáadáa òfin hàn bẹ̀sí dáadáa wà lọ́wọ́ tó èèyàn tí a bá fi mọ déédéé tọ́lọ́wọ́ bá mọ̀ pa rẹ̀ tọ́lọ́wọ́ wá ti pamọ́ so yóò lè ju ogún tẹ̀lá inú gbẹ̀ngbẹ̀ nǹkan pàtàkì sí lọ́wọ́ inú gbẹ̀ngbẹ̀ nǹkan pàtàkì sí lọ́wọ́ yóò jogún ẹ̀kọ́ yóò wá ní wájú ogún ìtìjú ìtìjú ní gbogbo ìtìjú ọlọ́pàá ọlọ́pàá èyí tí ìṣúra ní wá fún ìdúrà ẹ̀rù èyí tí ìṣúra ní fún ìdúrà tọ̀. náà ó wá kú èyí kàrínà ìdí wọn náà máa ń bá rẹ̀ ṣe nǹkan tó náà bá máa ń bá rẹ̀ làkọ́kọ́ ló gbé síwájú. Gbogbo ọlọ́run wá tẹ̀lé máa ń títí kan báyìí. Okay. So, ṣe ìpínlẹ̀ ọba tó náà fa ìdọ́lọ̀ bá ṣe ń bẹ̀rẹ̀ ẹ̀wọ́ kò jẹ́ ìdájọ́ gbà yìí. Àmọ́ làwọn ọba ṣàkóòrò gbogbo tó bá ṣe dáadáa lẹ́yìn bàbá kan bá bọ̀ tó kìí káwọn ẹ̀kọ́ ń mú olóbi. So, èyí tó ń ṣe dáadáa ṣókòó náà èèyàn dúpẹ́ èyí tọ́lọ́wọ́ bá mọ̀ ń pa ààrẹ tó fi ṣe dáadáa wà tọrọ àforíjì ọmọ ọmọ ọmọ ọmọ nípa lórí ìta ṣe inú ẹ̀kọ́ wọ́n lò fún wa ṣe ìta ṣe ìṣe náà tó yẹ fún wa kìíní ìlú kájọ ọ̀rọ̀ tí wọ́n láti bá bíi ìdílé ìmọ̀ ń sọ gbogbo àtúntò láti ká lónìí wọ́n lè pé táwọn èèyàn bá ti yìn ní ìlú ọlọ́run wa ọ̀gbọ̀n ọ̀hún láti ààrẹ ìmáyà fún mi. ọlọ́run tán ń pa mi wọ́n ti gbá mi mú o tí wọ́n ní ìyàrí ní ní oṣù mọ́ mi ní ẹ̀ẹ́ká gbígbọ́ ìyàrí lọ àkúrò àwọn ohun wíbẹ̀ ẹgbọ̀gbẹ̀ láti ààrẹ ìmáyà fún mi. ìṣúra ìfọ́lọ́run ọba kẹ̀kẹ́ ti kò jẹ́ ìdáadáa rẹ̀ ó kàfẹ́ wá fi ibi tí ò dáa kùfìà ó ní káwọn ìyẹn then ọlọ́run wà fẹ́rẹ́lé máa ń yára yára tó tí wọ́n máa ń pa ní ẹ̀kọ̀fà lórí rẹ̀ hmm? then ìjọba méjì alẹ́ fọ́ọ̀kọ̀ máa ń yẹ lòlù ibi táwọn òfin mo dé ọlọ́run tó ti kọjá ẹ bá ti ìtumọ̀ tó wà lálẹ́ ó kọ́kọ́ àkáìwò táwọn èèyàn mà ka sọ ìwọ́n ń sọ nǹkan ọba mà ìsì ń sọ nígbà tó débi nǹkan táwọn èèyàn ń pa òun jáàlù náà sì yìí èèyàn ń pa òun tó ṣe wípé torí ilẹ̀ náà wọ́n fi ń yin òun ètò wà fi ní máa la máa ń pa ìdìbò ọlọ́run bá bẹ̀rẹ̀ ilé ìwà ní bọ́lọ́wọ́ ọba ni èyí máa ń bọ́lọ́wọ́ ọba ni pẹ̀lú tí ọlọ́wọ́ ọba máa ń pa àyàn ni òun ni burú yìí tí ẹ̀ bá ti wá mọ̀ ìyẹn máa ló tẹ̀sẹ̀ wá ìkẹ́ ẹ̀ ẹ̀dá kan bí ìlú àrùwáhámá àti àrẹ̀ ẹ̀lú ṣe rí àkọ̀tún bẹ láàrin wípé èèyàn lé fọ́tún ọ̀gọ́rin nìlá èèyàn pé dáadáa ní bá lọ́dọ̀ ọlọ́run àti pé èèyàn ní gbòòrò èèyàn bá kàn jẹ òun ni wípé téèyàn bá fẹ́ ní sì síwájú ńlá ìlú ń pa rẹ̀ yẹn tí ìtàwọn èèyàn máa ń fàbí jáàdì náà gbogbo ìtàwọn èèyàn fi ń yàn pé bókùn ló lọ bàyọ́ lọ́gbà àwọn tó lè jẹ́ ìsìn òun náà ẹ̀yìn ẹ̀kọ́ tó bá fi lọ lè ṣe ní ó lọ bọ́lọ́wọ́n ọba láì má tọrọ àforí sí ní tó kù sí ìbẹ́ẹ̀ ọ̀tọ́ tó wọ́ ọ̀wà pátẹ́ ṣùgbọ́n tó bá tọrọ pé tó mọ̀ ń

ìgbé pàtàkì àwọn pé àwọn eléyìí wá ń bọ́ ẹni tàbí ò máa rẹ̀ ọlọ́run àwọn eléyìí kọ́ náà ni wó fẹ̀ kan máa pìrìsẹ́ntì sí ó ma wá dúpẹ́ fáwọn èyí tí ó fún ọ lágbára láti rí ṣe sáwọn ọ̀rìn ẹni tó ń bá ṣe tó tó ń fẹ́ ti bàjẹ́ ẹ̀rọ tó acknowledgement làkọ́kọ́ pé dédé kí ni mo máa tàbí lè tó máa rìn fọ́nà pọ́ báwo ni wọ́n ń rí láìlè báwo ni ṣe rẹ̀ wà á dúpẹ́ ilé àwọn àtọ́lá solution méjèèjì ìgbẹ̀nà ló wà ní àbúrò látàbí ìgbìyàn káàkiri wà àbúrò ìdàmọ́sí àbúrò látàbí ìgbìyàn káàkiri ọlọ́run mo gbé ìgbẹ̀rà ẹ̀ tó ṣe mú mo gbé wá ṣùgbọ́n akúnlẹ̀ ìṣẹ̀ ní. so bẹ́ẹ̀ yẹn bá bẹ̀rẹ̀ ká ti mọ ìtọ́nà ọba ṣe fún yẹn kì yóò jù bẹ́ẹ̀. gbọ́dọ̀ àti ilé ẹ̀rù sáré tilẹ̀ máa ń ṣe. àlẹ́ tilẹ̀ máa ń bọ̀ wá pẹ̀lú àwọn ọmọ ogun rẹ̀ gbogbo tó náà ṣe fún. ọ̀la ìpọ̀ bọ̀ọ̀sẹ̀ fún mi tọ́lá pọ̀ yìí káwá ní náà and àwúrẹ̀ èdè tó ti gbọ́dà kan kò sí ní wọ́ọ̀dù Suleiman fún wọn sọ fáwọn èèyàn sí ti sọ fáwọn náà pé ó dúpọ̀ ló wọn bá sí náà ẹ wọlé o láyé àti máa nà fún Suleiman wọ́jú ní ojú bò wọ́n náà ṣe Suleiman kọjá ara àwọn ọmọ tẹ̀lé mọ́lẹ̀ mọ̀lẹ́ mímọ́ ah! kí lọ́nà sọ pàtàkì sáà bá wọn kà nǹkan tẹ̀wọ́n náà ọ̀rẹ́ ẹ̀ àwọn àrúgbé náà tó mọ̀fà fún lọ́lá pé ọ̀rọ̀ wa ọlọ́run bá tó fà lé pé kọ́lá gan ní wọ́ọ̀dù tí wọ́n náà wọ́n àpé sílẹ̀ máa ràn kọjá kílógún àkọ́lá rọ́bí àwọn ìrìn àti aṣọ́ra rẹ̀ àbàdà ìtumọ̀ ìtọ́ ọlọ́run bó fi ṣúkúrò kọlù tó bá ti ṣe jẹ́ kò sígbà kankan tí ìyàbá ìṣẹ́ tọ́lọ̀ tọ́lọ̀ bá gbà tọ́lọ̀ ọ̀gbọ̀n òjì káwọn náà èyí ó dùn ún rẹ̀ àmọ́ ọlọ́run bá lé ṣùgbọ́n àìkẹ́rì nìlọ. Wọ́n wà àkókò pẹ̀lú àgbèrè àìkú àkọ́dọ̀ ọlọ́run bá mọ̀ káwà jẹ. Ẹ̀hẹ̀ ètò wà fún báwọn olùdókọ̀ ọlọ́run dúpẹ́. Ìgbè tèmi rò pé kékeré òjò máa dá àti wọ́n máa fi ṣe tẹ̀síwájú pọ̀ tó dúpẹ́. Ẹ̀hẹ̀ àmọ́rùn hm, sábà So lẹ́yìn rẹ̀ ọwọ́ àpò ẹnu kàdínà sí nítorí wọn para rẹ̀ bí ẹ bá san gbogbo èèyàn ọ̀dọ́ àmì para rẹ̀ ìwọ́n èèyàn bá àmì para rẹ̀ èèyàn ń lò àkàrà tó lọ tó lọ àkàrà tó lọ ó fi hàn sí ìwé ìdí ìyẹn náà ti bá ń gbé ní ọjọ́ àwọn obìnrin tó ń lọ sẹ́yìn náà ṣe dáadáa tó gbogbo ìjọsìn tó kálukọ aláàrin ṣe lásìkò lórí àtọ̀ ọlọ́run ara ta àti pẹ̀lú àjọ ọlọ́run ọba mo ti ṣe ọlọ́run ní ọjọ́ tí ìyáàmù rẹ̀ ti ṣe ọlọ́run ọjà tó lè kàn sí. ká má ní lọ́kàn wípé á ah, èdè bá bá tó lọ nígbà ní kaná tó máa ṣe é pé dọ́là máa gba iṣẹ́ yìí ọlọ́run ọba tó máa ń fún mọ́ ọlọ́run ló sọ̀rọ̀ ọlọ́run ní ọ̀lẹ́rí ìdájọ́ dáadáa mọ̀ àwọn tó ti wà láyé lọ́rọ̀ nínú àlejò náà. Ẹ̀yìn ọ̀rọ̀ sọ wípé wọ̀lẹ̀dí nàìjíríà àfihàn wọ̀lẹ̀ nàìjíríà àdúgbìnà ìjànà ìlẹ̀ náà ṣubú lára orí ìmọ̀bọ̀ ọ̀há ìlà àlọ́ ìsìn. Àwọn ẹgbẹ́ òjì ọwọ́ kárí ojú ọ̀nà. Ọlọ́run wọ̀lọ́ ọ̀nà ń bá àlù mọ yóò àbúrò ẹ̀mí làkàrà mọ̀tẹ́wọ̀ ìdánwò wọ́n àṣẹ فأعطيناهم من لدنا أجمعين ولا هديناهم سواء هو يقول بعضهم كيف تعشي تعشي بالإخلاص تعشي صور نوع بطلون مع السيريوس ما أحسن بعض السيريوس يجب كوني بدون سي تقل بعض ولا بقي يجب على طول أبو سيدي بدون في غيره So, now in essence, we come out from that book wọ́n ti yóò máa gbìyànjú pé ìmọ̀ ẹ̀yà nípa ọlọ́run ọba yóò máa lé ní ọ̀tẹ̀lẹ̀ orí ìyẹn ló kárí gbà. ìkejì nínú láti di ìtọ́nà ọba máa pa ẹ̀ òun ni wàá máa bí mamangila má ti táwọn èèyàn máa gba ìfẹ́ ìtọ́lọ́pàá máa ń pa àyẹ́ kọ́ o bí èèyàn bá ti wá ti yọ ọlọ́run ọba sí tẹ́yẹn tàwa kò sí tàwọn tọ́lọ́run wá sí ọlọ́run fa gbé ọgà ìjọba ti ń ká lórí àtúnyọ yóò sì mọ̀ lókà lọ́pẹ́ èèyàn rẹ̀ ní àdímì sí ìyàn rẹ̀ ah. bẹ́yìn bá tó ìyàn rẹ̀ tàlálẹ̀ ìyàn rẹ̀ ẹ̀yìn lẹ́mọ̀ síwáì ah, ẹ̀lẹ́ síwáì ọlọ́run ní àwọn kọ́ọ̀sì rẹ̀ tó máa ń mọ̀mọ́kún ńlá dá wá ní ilẹ̀ wọ́n mọ̀ wá àwọn ìjọ sí ẹgbẹ́ kan wákàtí ẹ̀kọ́ ọlọ́pàá bẹ̀rẹ̀ owó gbà ẹ̀kọ́ gbà àmọ́ òwò lè gbà ọkọ̀ ọ̀fẹ́ nìkan láti ọwọ́ àmọ́ àmọ́ pé ń tọrọ mọ̀ ká ó mọ̀ owó tí wọ́n máa ń para rẹ̀ ó mọ̀ owó táwọn èèyàn máa ń rẹ̀ àti táwọn èèyàn máa ń rẹ̀. ìtàkùn èèyàn wọ́n ń pa rẹ̀ ni yóò mú lọ́kàn rẹ̀ ju ìtàkùn èèyàn máa ń pa rẹ̀ à ń ṣe ilé ìfihàn tó jẹ́ dáadáa ní lójú àwọn èèyàn pẹ̀lú èèyàn tó bá lẹ̀ka wá ní kọ̀ dáadáa rẹ̀ lẹ́yìn kan nínú màfi hàn yóò máa bá ìdá rẹ̀ pamọ́ ṣùgbọ́n lọ́wọ́ bá ti ń gbé pamọ́ fún kọ́ lọ́wọ́ bá tà rẹ̀ ẹ̀hẹ́n so ìmọ̀ ẹ̀yàn kọ́ lọ́wọ́ bó máa lè mú alákọ̀ọ́kọ́ inú kàrí náà ìtọ́lọ́wọ́ bá máa ń pa rẹ̀ yóò máa kọ́ làtẹ́ńṣàn rẹ̀ pé kó o nífẹ̀ẹ́ rí bá kó o ẹ̀ táwọn afẹ́ yìí ọ yóò jẹ́ kó lè máa dúpẹ́ ìtàwọn èèyàn mọ̀ nípa rẹ̀ yóò jẹ́ kí o lè máa wá fún ìlọ́dọ̀ lọ ká ó dúpẹ́ ọmọ àrígbà ọlọ́run ẹ̀ ó sì ẹ̀ dẹ̀ ń tí wọ́n máa fara rẹ̀ ni wà tó ń kálukú náà kọ òǹkà máa wá wò lẹ́yìn ìwé ẹ̀ta bá ti wà kò sí lè yóò ṣe wà ọ̀dà ìlú gbìyànjú náà ọ̀dà ìlú gbìyànjú náà ló yóò ṣe wà lẹ́yìn òní ní ibi tó kù sí sọ ìfẹ́ ẹ̀rọ kù sí ni ọlọ́run bá tún máa gbóòrò kọ́ fún àdúgbò ẹgbẹ́ bá ń sọ pé nígbà tá a ń ṣàǹfààní pẹ̀lú ọ̀gá kí ló dé tó fi máa wá dààmú ara rẹ ọlọ́run bá tó ìfàgbé ní ẹ̀jẹ̀ rẹ fún wa ẹ́ a lè yọ ìdáhùn ní ẹ̀jẹ̀ rẹ ní tó máa ní ìjọ tọ́lọ̀ so hajjima àwọn èèyàn ẹ̀rọ hajjima àwọn tó bá tọ̀ ìlú àpamọ́ àtàjẹ́ kìí pé àwọn nǹkan òwúlànà wa ṣe kọ́ lọ́wọ́ bàbá àfisùn ìgbà mi lè fẹjọ ìgbà mi lè kí n ṣe dáadáa fáwọn ẹ̀dá ọlọ ìgbà mi jẹ kí n rẹ lórí lọ́wọ́ ìgbà mi lè kí n ṣe tọ́lá kọ́ ìgbà mi lè kí n bá rẹ but in the realm of this fight in time gbogbo gbèsè ayé wọn máa ń tó mi ní màtí gbogbo ìjìlá tó wọn ṣe fún nǹkan méjì náà ni àtúbọ̀ náà wọn bá lò ló dá lórí méjì tí wọ́n ti ṣe méjì máa pọ̀ náà rọ̀ yẹn ọlọ́run wa yóò mọ̀ mọ́rin wọn àṣekú lórí ìfàmì kí ni ẹni pẹ́pọ́ lọ́wọ́ bá fún ìmọ̀ tọ́lá sí olùpẹ́ tọ́lọ́ ọba pé nǹkan tó ń ṣe dáadáa àbí dáadáa tọ́lọ́ ọba ṣe fún olùpẹ́ bẹ̀rẹ̀ kó wá bẹ́ẹ̀ bá lè gbà ẹ̀kọ́ mọ́kútọ́ ọlọ́run ọba tó bá lè tó bá fẹ́ òun ìgbà dáadáa ibi tí mo kò sí fún ìlú ilé ìjùmọ̀ tókùtọ̀ anytime anytime bí ìmọ̀ta sílé máa jẹun máa ṣe kò wá nígbà tí bẹ́ẹ̀ ni ọlọ́run ṣe ń tẹ́ ìmọ̀ àmì ìgbọ̀dọ̀ tágẹ́tì ní ìlú ọmọ ṣòro tí ó gbọ̀dọ̀ tágẹ́tì so bá ṣe wà rí táǹṣe jọsìn àjọsìn táǹṣe láti ìlú lọ ó ń ká gbogbo ọ̀kadà rẹ̀ jù tẹ̀sán àtọ́nà ọ̀la nígbà tí a bá ṣe tó bá ṣe tó bá ṣe tó bá ṣe tó bá ṣe tó bá ṣe tó bá ṣe tó bá ṣe tó bá ẹ́ àtọ̀rọ̀ èyí tá a ṣe náà pàápàá ṣe àdúgbò àhàn lẹ́yìn ìgbà wọn wá tọrọ ìfẹ́ ọlọ́run tọrọ ìyọnu ọlọ́run tọrọ orí ọlọ́run tọrọ dáadáa ọlọ́run tọrọ àmójútó ọlọ́run ọba wá tọrọ ilé ìrànwọ́ gbogbo àjẹ́nà tó tọrọ fáwọn òbí rẹ̀ ìjọba tọrọ ilé ayé ilé ayé kiri lọ́dọ̀ ọlọ́run nǹkan sì yóò wò bí ní ní kíkà pọ̀ lórí tí wọ́n wà yóò wọ́n pè ní wọ́n sọ̀rọ̀ bẹ́ẹ̀sì láti jọ ìhàn ìrẹ́lẹ̀ tó wá lè wọ́n tẹ́sì kí ó mo fẹ́ tẹ̀lé àwọn ọ̀dọ́ nílùú ti wá ń gbà yìí mú àwọn ẹgbẹ́ òun ọ̀rọ̀ ogun sí nàìjíríà tẹ̀lé

àìsí gbogbo ilé sọ́rọ̀ ọmọ lónìí tó bá ń padà pínú yìí náà kan ọwọ́ àtọ̀bọ́lọ̀ tó tọ̀ náà ilé ìlànà ó kò fún níkà lórí bẹ́ẹ̀ ẹ̀ níkà lórí ilé ní ìsìnbáyìí tó bá padà gbogbo àwọn oúnjẹ táwọn ẹ̀jẹ̀ ìrìn àti òní jẹ wọ́n lè tó bá ń tó jẹ lọ́n gbé tòmátò kan èmi ni tòmátò wọ́n lè ìyàgbá tòmátò padà ẹ̀jẹ̀ àlùbánú àwọn olówó ìjẹ sí ìrìnà tomato bá ṣe ìlàyé ma náà nùgbò sí ìtumọ̀ ẹgbẹ̀rún ọlọ́gbàtà àbáta wá látòlẹ̀ àjẹ̀bọ́ fresh àjẹ̀rẹ́ wọn àjọ àkóta wọn gbé ìfàìwá àwọn ará fowó lára nípa ẹ̀ wọ́n aláwọ̀ ló wà rúpẹ́ pọ̀ tára ní lóko ni wọ́n fún fowó rá ọlọ́run lórí ẹ̀ká máa jẹ́ pé ah ìgbìlẹ̀ á gbé àpò rẹ̀ àwọn alání <laughs> wọn àrùdá no àwọn máa ń jẹ fresh vegetable oh, àwọn jẹ́ pẹ̀lú fresh vegetable àwọn ló wọ́n jẹ́ ìlà ìdè nínú pé nǹkan tí wọ́n ní lóko ni wọ́n sọ pé àwọn kan ń fowó rá lẹ́yìn bàtà tó bí ọkọ̀ mẹ́ta nítorí bí ayé lọ tó bá ti bá àwọn tó ń kọ̀ ní ìdarí ọ̀rọ̀ wọn bá tẹ̀lé lọ́rọ̀ climate change sọ́dọ̀ yìí ṣẹ́mọ̀ tí ó padà sáàmù lò iná gbọ̀nká àtẹ̀tẹ̀lẹ̀ ayé lò ẹmọ́kù pléèdì ẹmọ́kù mọ́tò mọ́ kẹ̀kẹ́ kẹ̀kẹ́ ní ẹ̀mí ti tọ̀gbà kẹ̀kẹ́ tó ẹgbọ́ sáàsọ fún mi àtẹ̀lẹ́ tó bá padà lórí dáńgù sí kẹ̀kẹ́ ló mọ̀gbọ́n gbé láíláí láíláí á tó ẹgbọ́ àtẹ̀lẹ́ ò bá kẹ̀kẹ́ ti fàájú àrẹ̀ ju ọlọ́mọjàbọ̀ ogun mọ́mọ́jàbọ̀ ogun mọ́ pé òrùn ẹgbọ́n gbogbo àdúrà jẹ́ nírí màlúù bí fẹ́ lọ bá jẹ́ nìkan náà ló wà nínú wọ́n sọ fún ọ pé public transport ní Dubai ọgbọ́n ó fẹ́ tà ju mọ́tò tí wọ́n gbé pé ní personal travel àwọn tó kóun ti ń dáńtó ọdún náà àti ọlọ́run náà jàmbá wọn mọ́ pé o tó pé wọn bá gbọ́dọ̀ wọlé tó ń jọba wá dé ní táwọn mọ́tò èrò ti wá dáa ju private car wọn rárá ilé ẹgbẹ́ òdùgbà ìjábà ń tó wẹlé àwọn ìjọba ń gbé ìkiri lọ́dọ̀ ọba wọn ọ̀la kékeré tó ti kẹ́kẹ́ tó torí náà ìjọba ọlọ́run ìjọba ọlọ́run òrè ọlọ́run àjọ náà wà tọ ẹ̀fọ́ wọn àwọn pápọ̀ bí wà fáwọn ọmọ wa ẹ̀wà bẹ̀rẹ̀ lé ní kó bá ọ̀pọ̀ náà ọ̀rọ̀ tó náà ọ̀rọ̀ ọlọ́run gbogbo dáńgò ti papọ̀ wọn ti àti sọ́nà ọlọ́run lè bí ọba ti á bẹ́ẹ̀rẹ̀ náà lọ́sọ̀rọ̀ àwọn ọba ti á fún mi òun láti ẹ̀ jẹ́kẹ́ ilé ìjọba pẹ̀lú ìgbà tó wáyà kan bá ìjọba ìyàtà mélòó ló wọ́n sọdá sọlọ káti bẹ̀rẹ̀ wọn kàn ká àwọn sí ìmá àdùn ìmá pé bàbá ti sùn bàbá ti gbádùn rẹ̀ sí lọ ọjà ní sùkúrẹ́ onídùúkú wà náà ní ọkẹ́ kúrọ̀ áàmì kákíánì ìyànà sí láti sàrò àbẹ̀rẹ̀ wọn kó sàrò sọ̀tọ̀ ó kára sí náà àwọn tó fẹ́ràn ó kára كل شيء له اللهم حبب بنا الايمان زين قلوبنا وكان لنا الكفر والصفا الاتباع واجعلنا من الراشدين سبحانك اللهم اشهد ان لا اله الا انت استغفرك واتوب السلام عليكم السلام ورحمه الله وبركاته.